wọ́n ní ẹni tó bá fi búrẹ́dì ránṣẹ́ sóko yóò fi sun ránṣẹ́ lé àwọn ará oko náà gbogbo nǹkan yìí ó ti kàn wọ́n so àwọn náà fowó lé nǹkan wọn látoko iṣẹ́ tá ti ń ṣe tẹ́tẹ́lẹ̀ tá four hundred thousand ṣe bẹ́ẹ̀ ni one million nísìn ẹ̀ ṣe sọ wípé olè wà so ilé epo la wà yìí ní abúlé ẹ̀gbá ṣe rí àwọn oríṣiríṣi àwọn nǹkan ló rọ̀ mọ́ nǹkan wíwọ́n gẹ́gẹ́ bíi pé ká tiẹ̀ sọ wípé àwọn bòròró nọ́mbà one ibẹ̀ ni ká ti kọ́kọ́ mọ́rọ̀ ó ti jẹ́ kí àwọn tí ó ń ṣiṣẹ́ oko kí wọ́n kú òlóko wọ́n ti kú òlóko débi wípé àwọn ọba èèyàn díẹ̀ tó wà nínú oko wọn bá tí wọ́n bá ṣe tí wọ́n bá ń bọ̀ àwọn security wọ́n ń dá wàhálà lẹ̀ and at the same time náà àwọn èèyàn wa wọ́n ti kú òlóko wọ́n kú òlóko in the sense pé majority wọn wọ́n ti wá lù wípé àwọn fẹ́ wá ṣiṣẹ́ iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe kò ṣiṣẹ́ bẹ́ẹ̀yàn ò bá dẹ̀ bẹ́ẹ̀yàn bá ṣiṣẹ́ oúnjẹ kọ́ ni ó jẹ nígbà tó dẹ̀ pé èèyàn díẹ̀ ló wà lóko kí ni wọ́n fẹ́ ṣe níwà àwọn ìyá wa yìí gbogbo iṣẹ́ ń ṣe yìí èrè ló ló wà lórí ẹ̀ àwọn kan gba five thousand bí wọ́n gba nine thousand bí wọ́n gba orí rẹ̀ náà gbogbo ẹ̀ ni wọ́n sì lé àwọn tó dẹ̀ wà lóko náà wọ́n ní ẹni tó bá fi búrẹ́dì ránṣẹ́ sóko yóò fi sun ránṣẹ́ lé àwọn ará oko náà gbogbo nǹkan yìí ó ti kàn wọ́n so àwọn náà fowó lé nǹkan wọn látoko iṣẹ́ tá a ti ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ táwọn four hundred thousand ṣe bẹ́ẹ̀ ni one million nísìn ẹ̀ ṣe torí bí olè rẹ wà so èmi mọ̀ pé ìjọba ń try torí kò ṣe gbogbo ẹ̀ náà ni Tinubu Tinubu Tinubu torí ìjọba èmi mọ̀ pé ìjọba ń ṣe but ẹ jẹ́ kí àwa náà tá a jẹ́ èèyàn náà ká gbárùkù tìjọba ẹ jẹ́ kí àwa náà ká tẹsẹ̀ bọ́ ṣòkòtò gba wa Yorùbá majority wa ti kú òlóko gbogbo oko wa àwọn Ìgbò àwọn Haúsá wọ́n ti gbabẹ̀ àwọn ló ń kọ́ gbogbo ìtànṣe yìí àwọn ní ń ṣe àtúnlọ́ lọ́wọ́ wọn ni nílẹ̀ wa sọyẹ kó rí bẹ́ẹ̀ ẹja iṣẹ́ oko tó jẹ́sẹ̀ ilẹ̀ bàbá wa ẹja padà bẹ́ẹ̀ èèyàn méjì ń fa òun lọ́ọ̀lọ́ bó ṣe wíwá wọn yóò wọ bí a bá sọ pé àwọn kan lé alóko táwa gan náà bá pọ̀ lóko mélòó ni wọ́n so ọ̀rọ̀ mi òjú bá ń lọ.